ìyá yẹn máa ti fẹ́ frustrate life mi pa ìyá yẹn kàn frustrate life mi ni ọlọ́run ìyá yẹn kò máa ṣe bí àjẹ́ inú kò jẹ́ kí sẹ́fíìsì yẹn kó sú mi ni ọlọ́run. torí pípi ètè mi lásán hmm. ìgbádùn ni mo wà ráhùn mi máa sùn sílé eh. kò tí wàhálà mi ìgbà wàhálà wà. Eh, ìgbádùn ni wọ́n wà ká ní irú skul lọ post ìwọ náà sí bọ́yì post mi sí mi sórí tó ń sẹ́kọ́ ló máa sọ gbogbo sùpọ̀ ló ní wàhálà náà ṣé gbogbo ibi tí kẹ́mi wà ẹ́ ṣé wàhálà wà bẹ́ẹ̀. Eh, orí ló má bá kẹ́mi ṣe kórìí tiẹ̀ bí mi náà ṣe àní kí ìyá àjẹ yẹn kó tiẹ̀ reject mi kó ní máa lọ máa lọ mi ò fẹ́ mọ́ kí n lọ wá ppa mi ah, àwọn inú mi á jọ báwo ni ẹ fẹ́ mọ́ ah, kí la fẹ́ ṣe báwo la ní afẹ́ serve ẹ under the sun in the rain ah, má jẹ́ kó sú ẹ lábẹ́ ọ̀run àti inú òjò àjọ máa serve ẹ ní kí la fẹ́ ṣe oh, ti sú ẹ níjàre.